بسم الله الرحمن الرحيم طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد وعلى آله وصحبه وسلم من يوم يامي تي اتنبا ولولا تيجو látara tafsir quran tanselédè faransé ìtànsọmaráìtì èdè yorùbá èyí tí a ṣe lọ́jọ́ òní yìí súrọ́tù tọ́ hanel asimbalọ aya forty five ti fifty one ohun tí a sọ lédè faransé ní ṣókí rẹ̀ lédè abínibíni wípé ọlọ́run bá padà pa Musa láṣẹ yìí pé kó lọ rí Firaun ṣùgbọ́n gbọ́ ọlọ́run pa Musa yìí láṣẹ yìí pé kó lọ rí Firaun àfi yé wa yìí pé ẹ̀wù agbára tí Firaun ní nígbà ní ẹni tó ti péré lọ́lọ́run gbogbo ọkùnrin tí wọ́n bá bí ń pa wọ́n ń sì fi àwọn obìnrin lẹ̀ ń sì ń lo ipò ní ti wù tí ò sẹ́ni tó lè bí Firaun àti Harun ẹ̀rú bà wọ́n ọlọ́run wá ń fi yé wọn wípé ẹ mọ́ páyà mi ọlọ́run ni mo rẹ̀ yìn ọlọ́run ní kọ́lá látàrá fa ẹ̀yin méjèèjì ẹ mọ́ páyà ẹ mọ́ iná ni máa kún máa ọlọ́run ní èmi ọlọ́run wọn bẹ pẹ̀lú ẹ̀yin méjèèjì asma wa ara ọlọ́run ọba ń fi yé wọn wípé wọn ò gbọ́dọ̀ páyà torí pé èmi ọlọ́run ọba mò ń bẹ́ẹ̀ ọlọ́run sì ló ń bẹ ní gbogbo ìgbà láyé ìgbàkígbà níbi èèyàn bá jẹ́ méjì ọlọ́run jẹ́ nìkẹta wa bí a bá jẹ́ mẹ́rin ọlọ́run jẹ́ nìkarùn wa iṣẹ́ tọ́lọ́run wa rán Musa àti Harun pé kí wọ́n lọ sọ fún Firaun nìyí pé kí wọ́n lọ gba ìwà bàjẹ́ tí ń pa àwọn ọmọ ọba ní Israel ń pa àwọn kan wípé kí wọ́n sì fún ní wọ́ọ̀nù gẹ́gẹ́ bá ti sọ wípé tí ọlọ́run bá rán dá láti lọ́ọ́ ṣàkíyèsí fún ni wípé ìwà báyìí ọ̀dà láti ti fi sọ fún wípé ìyà tó wà níbẹ̀ èyí tí ọlọ́run rẹ̀ wọ́n pé kí wọ́n lọ bọ́ Musa láti ṣàlàyé ni kí wọ́n tó mọ̀ ṣe fanfa ta lọ́lọ́run yín àmọ́ gbólóhùn yìí tí a bá wo ohun tí wọ́n gbé jáde fún wa nínú bíbù Exode trois onze mẹ́ta sí mọ́kànlá ńgbà ọlọ́run rẹ̀ Musa sí tí ọlọ́run ní kí Musa lọ bá Fáráò firaun musa wọn sọ pé ta lè mí na bíbélì wọn tá à ń gbọ́ mẹ́ni musa ọwọ́ ọbẹ̀rù kò fẹ́ lọ pẹ̀lú gbogbo àmì ọlọ́run ọba tọ́lọ́run gbé fún ó ń bẹ̀rù ó ní kọ́lọ́run ọwẹ́ lómi òun ò lè ṣe bíbélì wọn fi ń yé wa yí pé ìbínú ọlọ́run ọba ó wá sọ̀kalẹ̀ sérí musa léyìí tí ọ̀wá ibẹ̀ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run tí a bá ní á lo ìtumọ̀ tí wọ́n gbé jáde fún wa lérí ọ̀rọ̀ yìí láàrin fanfa musa tọ́lọ́run rẹ̀ sí firaun tábàlà fẹ́ ló ti bíbélì yìí ìyẹn fi ń yé wa pé ọlọ́run ọba gan-an ìnira mu látara wíkínẹ́sì àwọn ẹ̀dá adámọ̀tàdá àti pé musa ń gbàyìn ó jẹ́ ẹnìkan tó ní inferiority complex inferiority complex ìtumọ̀ ẹ̀ ní pé ó wú rẹ̀ ó kírí ara rẹ̀ kọ̀mọ̀kọ́lọ́hún bẹ̀ pẹ̀lú òun èyí tá a sọ látọ̀dọ̀ ọlọ́run ló ti wá èyí tó dá ń bẹ́ẹ̀ àtọ̀dọ̀ ọlọ́run ni èyí tó kú àì mímọ̀ rẹ̀ tó ní fún wa ọlọ́run ọba òun sì ni ọba onímọ̀ adha wasalaamu alaykum wa rahmatulah wa barakatuh.